gbogbo àwọn àfà gbogbo àwọn ẹni ọlọ́run níkàlẹ̀ ni wọ́n ń kí kábíyèsí mi. ọba pé ọba ọba láṣẹ ó yá sọ pé ṣẹ̀kẹ̀rẹ̀ lọ́ba ń jó. ojúbani rẹ ṣẹ̀kẹ̀rẹ̀ lọ́ba ń jó. àkànbí adéwálé kábíyèsí èmi ò rọ́ọ̀bà tó ń jó pa lóko rí ṣẹ̀fẹ̀rẹ̀ tó máa ń jó. a fi gbogbo eléyìí kí ni wọlé kábíyèsí wa kọ́dùn bọ̀. ẹni tí music tó bá ti jọ́ka wa níbi iṣẹ́ orin a pọ̀ wọ́n lé ajá bá àṣẹ àkàndé ọmọ ọlápálá ilé ẹ̀gbọ́n mi pápá tọ́ ọ síbẹ̀. You want to fire me, fire me, make I die. I will never follow you to that station. ṣùgbọ́n tó bá pè ọ́ ní àbírù ṣu ara yìí tó bá pè ẹ́ ní sùtúlù wùlámà yìí tó bá gbé oyè ilé yàn lórí ó láti lè wẹ̀ sọ́tún kó wẹ̀ sósì ó láti lè wẹ̀ síwájú kó wẹ̀ sẹ́yìn bọ́lá bá tẹ̀lé àwọn afọ òye ká ṣe. bọ́lá tẹ̀lé gba àjùmọ̀ òye ká fún ọ. ó yẹ kọ́ fújì yóò tàbí ọmọ ní fújì. òbẹ́fẹ́ bàbá ṣẹṣẹ. bàbá fọyà mi fọyà mi wẹ́ ká dá. I will never follow you to. Last chapter. Baba Mukodas akínyín púpọ̀ àlùfúlẹ́ẹ̀nì ọlọ́jà rí pẹ́ o bàbá aláṣàkà. ẹ jẹ́ kí wọn ní kíákíá kó kí wọn ní kọ́mọ́kọ́mọ́ kó lè jókòó kó lè jókòó ká bẹ̀rẹ̀ ètò kẹ́tọ̀ lè máa tẹ̀síwájú. When it comes to music, music in general, ọ̀gá tiwa ni pápátọ̀ síbẹ̀ alákàndé o. ìbàdàn májàmájà tó fi kára wájú lẹ́rú ẹ̀yin ló máa jẹ́ ìpín tẹ̀ kára fi kára fọ́ọ̀rì mu ọmọ ìjọdọ̀ sùn níbi olóògbé ń jàre olóhùn. ọmọ ọwọ́ kẹ̀mbẹ̀ rẹ́bí ìjàkadì ilẹ̀ o pápátọ̀ síbẹ̀ mi ọlọ́run wàá dúró tì mí. alẹ́. amúlàkùn fákìṣà òun fásádà òun ìmọ̀nà wàkọ́lù àṣìbùnà ńlá wà ní màlúwàkìlù. صدق الله مولانا العظيم mo ní mo ti jìyà kí n lè great mo dẹ̀ jìyà kí n lè great ẹ̀yin èèyàn mi appreciate ẹ má jẹ́ kí n lọ relegate ọlọ́run ló gbé mi síbẹ̀ kò kí n ṣọjọ́ orí béèyàn ṣe ń dolówó láyé kò kí n ṣọgbọ́n orí ó yá mélòó mélòó let's go bí Muhammad sílùú Mẹ́kà bọ́ ṣe ń wí òkú sí Mọ́dínà sí Mọ́dínà bọ́ ṣe ń sọ mélòó mélòó mélòó mélòó la fẹ́ wí nínú iṣẹ́ tó ṣe mélòó mélòó la fẹ́ sọ àní mélòó mélòó mélòó mélòó la fẹ́ wí mélòó mélòó. aràn sí gbogbo ènìyàn kó wá díjẹ́ ọlọ́run ọba ni àmọ́ àwọn kèfèrí kọ́ ọ̀rọ̀ lọ́hún tó mú wá wọn láwọn ò ní bá fún ṣẹ́ àfi káwọn ṣe kèfèrí ó ká ọ̀rọ̀ lọ́hún fún wọn síbẹ̀ wọ́n ya pa olúwa wọn láwọn ò ní bá fún láì tọ́lọ́hún wọn bá fi ikùn lọ́wọ́ Allahumma salli ala asalatu asalatu wa sayyidi sadati nabiyina Muhammad bíi Muhammad. ayin kómi ismail ọmọ sọnù sáwùtì ọ ayin ẹ jẹ́ ká ṣàṣàlà. ọ̀sán wọ́n bí sáyé lọ́jọ́ kejìlá. pale Fulani tribe, Al Fulani, This song is being dedicated to Fadila the Sheikh Ahmad Olanrewaju Al Fulani. Ismail Sautir in the building with Jamiu Olasukomi Damilari. Jodi on the meat. Oh yeah. Ẹ bá mi ká Joko. stage. boys on stage. ẹ wà nínú aláyọ̀ tọjọ́ òní alájí midbat ẹ̀yin máa ní sẹ́ríkì àdínní ìjọ fúlàní. ajílá ti fò ijó ọ̀pẹ yá ọlá tó ń rèwájú balógun àdínní bàbá wa ajísọ́ọ̀dìkì bàbá rẹ̀. ajá mo dúpẹ́ mo kí yín púpọ̀ ṣáín ṣáín. thank you máa sàálì tó síwá káàdìyà fàásìbìlà díò mẹ́rọ̀ بصيري إذا لم أستعن بك يا إلهي فمن يهدي سواك ومن مجيري إليك وسيلتي بجميع الظن وبالقرآن من منك وبالرسول وبالصديق والفاروق خير جميع الناس بعد بالبتول وبعدهما بذي نورين مهيئ ليالي وجيث ذوي محولي وبعدهم أقدام علي أبي الحسن المحقق للوصول بك أستجير فمن يجير سواك فأجر ضعيفا يحتمي بحماك إني ضعيف أستعين على قوي ذنبي ومعصيتي ببعض قواك أذنبت يا ربي وقادتني ذنوب ما لها من غافر إلاك دنياي كرتني وعفوك شدني ماهلة في هذه أوذار إن كان كلمه شيئا لم يكن مؤمنا بكريم فويك ما قوى وعصاك هجرت الخلق ترى في هواك وأنت متولي يا أي أراك ولو قطعتني في الحب ربا لما سكن الفؤاد إلى سواك بي wọ́n bá fẹ́ kí n sọ̀rọ̀ ń bí lé àwọn tí ọlọ́run lè ta bá wá bí àfi kẹ́sìtò wọn kú nínú oòrùn. ìdá àtàkùn kárí mu káwọn mi fa àkìrì mọ̀ ọ̀hún. kápẹ́lẹ́ fòrùn pa wọ́n ni èmi ò ní lè bá yín sọ̀rọ̀ níbí. a wá sọ̀rọ̀ nsìn. Àjárí tu ìkàlíkà tó ra ń fi àwa ká. Ẹ fọ́ọ̀lù Fúlàní ní báyìí rẹ̀ dákọ̀. Wà á yé támùtù ọ̀ọ́lì ìyá àlàlíkẹ́ àrọ́ká. Wàlá ọkọ̀ tó wà tà ní ìpìlẹ̀ òbí ìrìbà. Ẹ kú ọ̀nà wájú kábíyèsí. Làmásàkánà ẹ̀lì. فؤاد إلى سواك تجاوز عن ضيف قد أتاك وجاء إليك مرتجئا رضاك وإن يك يا مهيمن قد عصاك ولم يسجد lima abudin siwaka. gbogbo wa tí ọlọ́run ní ká wà níbí. tí gbogbo wa sì jọ fẹ́ràn nabi muhammad. sallallahu alayhi wa sallam. kí ló dé àti yìnbó rẹ̀ síbí ni. sallallahu alayhi wa sallam. àti ẹ̀mọ̀ká yorùbá nábì rárá. والله lọ للنبي محمد mi. wallahu ata linnabi muhammadin fadilan bihi qad zadahu takrima. tó bá ṣe pé lóòótọ́ la fẹ́ràn nabi muhammad tá a sì gbà pé anabi yìí ni shafi'ul mudhnibin tó bá dojú àlẹ́ lòmíì tó tó ń ṣìpẹ̀ wa lọ́dọ̀ ọlọ́run kódà iṣẹ́ wa gan ò lè gbé àwọn àlejò náà tí ìbá sọlá tànàbí Muhammad. wallahu ata linnabi Muhammadin. tó bá rí bẹ́ẹ̀ ẹ já yorùbá nàbì jákè dáadáa. fàdílà bí kọ̀dísà dàwù takrima. ọ̀rọ̀ náà ní jágùn mọ́ a kí ọlọ́run ọba Allah ọba tí ò látúbọ̀ tán yóò tiẹ̀ dáa kò dáa kò ní kankan bẹ̀. sọlá lẹ́yìn wàkọ́lá yá mani àmánu sọlú àlẹ́yìn wàsálìmù tàsílìmà àtúbọ̀tán ó dáa kò tiẹ̀ ní dáa iṣẹ́ ọwọ́ ẹ̀dá ni ó gbogbo ohun ṣe kò béèrè àtúbọ̀tán. náà. sọlá lẹ́yìn wàkọ́lẹ̀ yá ni àbànú sọlú àlẹ́ yìí ìmọ̀ tàṣílímà. mo fi ọlọ́run kí ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. mo fọ ànábì náà kí ọlọ́run. Allah. Naam. Wallahu a'ata lin-nabi Muhammadin. Mo kí bàbá olúwo. Ọba Mùsùlùmí. Alayka bi ta'ati sultan. Alayka bi ta'ati sultan ní síra ẹ fún ní microphone mi. wàjáró máa kí tàmádé àzàmánì. bàbá olúwo àárín yín pẹ̀lú ọlọ́run ní dàrú. pàtó làwọn amúrò ànáyọ. ọlọ́run tó ti gbé bẹ́ẹ̀ ni kò ní sọ pé ò ṣe mọ́. àmọ́ nù fi fi amani, gbogbo tí ń torí adé ń bí ọba kúta kútàǹtì bàbá wa mọ́kà mọ́ kútàǹtì kútàǹbẹ kútàǹtì. wàlá ta àbá bìrì ìsáfàrí ìwàtọ̀ ìṣe. mọ́gàjì mo kì í. wàbí kọ́dí yóò máa ń ní kálí àmàní. àlùfáàní kù ò níbí mo fẹ́ kẹ́ sípẹ́ torí ẹ̀ níjẹ́ ń gbádùn tí mo fẹ́ ṣe gbogbo ẹ̀dá tó bá ti mọ̀rọ̀ sọ àfi kéèyàn ó yọ̀ǹda rẹ̀ tó bá fẹ́ sọ̀rọ̀. aláìkàbí tó ti sùn lè tọ́ ní sẹ́ra. mo kí Eyi tọ́lọ̀ ń ní ẹ̀yin lẹ lónìí ẹ̀yin tọ́lọ̀ ń pè dásọ̀rọ̀ nú ayé tẹ́ ẹ rí ọlọ́run ní kẹ́rí bẹ́ẹ̀ ṣe fẹ́ rí torí gbogbo are, ló sá àkọọ́lẹ̀ tako Allah ẹ̀yin takọ̀ọ́lẹ̀ gbè. tí wọ́n lẹ́ ọkọ̀ yín má ga kódà èèyàn tó kó jòkó lè. sẹ́yìn náà kọ ibi tọ́lọ̀ ní ẹ bára yín nù. èmi ò máa sẹ́tẹ̀ ẹ léṣe tẹ́ tó dá nìkan náà ti ṣe tó yọ nídìí èmi ò máa náà o tó wà ní alágbádá ló rẹ ló iṣẹ́ táyìn kan ṣe tẹ̀ ń kọ́lé bí ilé ẹyẹ ẹlòmíì náà ṣe ìyàwó rẹ ní ń bọ̀ Allah. bẹ́ẹ̀ bá jẹ́ ráàyè bá yín sọ̀rọ̀ lónìí tóró ní ọjọ́ ọ̀rọ̀ ni. wallahu ata linnabi muhammadin fadila. mo ti rí gbogbo àwọn aláàjì ògógó mo ráwọn abdulkadir bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo tí ń jọ́dún fa mo lọ. mo kí ẹyin gẹgẹ ju aláàjì àgbà yàwá sópẹ̀yìn. bó lọ wí. wàlọ́hùn àtọ́. òní ọjọ́ ọ̀rọ̀ ni kábíyèsí. lè nàbí muhammadin. alùpùpù fadilambi ló dà fún ọ. kọ́dísà dàwù takiri máa. mo kí ọ̀rẹ́ mi alájọ latif ọlọ́runwájú sadiq. fadilambi. níjọ́ táwọn àáfàá àti ẹgbẹ́ ṣe ń tó ga ní korodu. ṣé wàá mú mi látọ̀fà èyí náà ṣe ń tó ga ńjọ́ náà. Hmm. bó lọ wí. فدلامه قد زاده تكريما Alhaji Kamarudin Lamina Sake Aki Gbogbo tí a ti hàn déhùn ẹ̀ ní parẹ́. Àmín. Àmọ́ téèyàn bá jẹ́ bí ò bá ti hàn láàrin àwọn ẹni Ọlọ́run, ọkọ rẹ sórí omi ni yóò parẹ́ ń gbò báyà. wàkọ́ọ̀lẹ̀ yá mẹ́ni àmẹ́nu. mo kí alájà wa ṣúkúrọ̀ tàbí mo dúpẹ́ ṣáìṣáì kí ló dé kí ló dé à ah, ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun ṣe rí lónìí mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín ordinary scholar kẹ́ ẹ pè chief imam of Ọ̀fà land mo fẹ́ kẹ́ mọ tó yàtọ̀ ń bẹ̀ o ẹ lè pa àfà káàfà o ìlú lèmi ń darí o ìlú táyì mọ iye yín wà nínú ẹ̀. sọlá aláìhì àbí ìlú tí alájáde abalọ̀n wà tí ọba Gbàdámọ́sí wà protea tó wà Gbàdámọ́sí bá taarin tó bá tẹ àtẹ̀gbé tí n bá sí rùkú tọ́lọ́fà ò ní rùkú. ìlú tí nájímù yàsín wà bóòlù àwọn ọmọdé yìí. wàhálà yá àmọ́ni àmọ́nà. Alhaji wa Mikael Káyọ̀dé sódì mú àbí. Masha Allah. ẹ ṣe fún Islam níyì lónìí Ọlọ́run ní jẹ́ parun. sọ̀lú alẹ́ yìí. mo ń bọ̀ àlùjá àti mo ń bọ̀. wàsálì mọ́ ọ̀tá sílímà. àrùsù gbogbo yín ni ń bọ̀ á kí ṣùgbọ́n ṣùgbọ́n náà tá a bá wá bí lónìí. Mashallah. sọ́lù aláyí. alájà bá àṣàkàndé. wàsálì mú tàṣílímà. òbẹ́sì rèé. ọjọ́ lọ a sì fẹ́ sọ̀rọ̀. àwọn àfáà mi à ní àyè wa kò sọ̀rọ̀ ọ̀rọ̀ wa kò sáàyè ìsọkúsọ. So ọ̀rọ̀ ń bẹ àyè ń bẹ àwọn tá a sọ fún kó ń bẹ lórí ìjòkó lónìí. sọlú aláì wàsálìmù tàṣílímà sọlú. kábíyèsí. aláì wàsálìmù tàṣílímà. ó ní àsìkò tá a fẹ́ lò kéré ṣùgbọ́n mo bẹ̀yẹn jẹ́ aráyè yanjú ẹ̀. sọlá aláì mo wá kẹ́yìn àfa wa ńláńlá ẹ ọjọ́ lọ. wàkọ́ọ̀lá ya mọ́ni àmọ́nù. kò sẹ́ni tí mo kọ hmm. ṣùgbọ́n fẹ́ díjà lẹ̀ tí n bá pè yẹn mẹ́ta tí n pẹ́ nìkan ní àyè mọ́mọ́ ọ̀fà ọtí mú mi lọ́ta kò pè mí bẹ́ẹ̀ yẹn ṣe pọ̀ tóun mo pe gbogbo yín lẹ́ẹ̀kan náà. sọ́lù alẹ́ yìí wà sẹ́lì mú tàṣílì máa. àmọ́ ẹ jẹ́ n kí àti n kírun fún lù. kódà bẹ́ẹ̀ tiẹ̀ kí ó ju àlọ́ àwa ẹsẹ̀gbẹ́ yín ìlú là ń darí. bó ti ṣe rí mo ṣe sọ ọba àlọ kéwù ẹka mọ gba kéwù fún ọ bọ ọba dèlù wa ọ tò lẹ́yìn wa ni àbí tọ́ ọba dán mọ́sáàsì tiẹ̀ kọ́ ló kù. mo kí chief máa ẹ̀pẹ́ ẹgbà bẹ́ẹ̀ gbà pé ẹ̀pẹ́ náà ń kàn fún. ìwọ́tọ̀ bá tún wá jẹ́ mọ́mú òlú o náwó.

fadilambi kọdísádàú takirima. mo fi ọ́fíìsì ẹnìkọ̀ọ̀kan kí kò ní dàrú mẹ́rin lọ́wọ́. fadilambi kábẹ̀rẹ̀ wá sí. kọdísádàú takirima. ìmọ̀ máa lọ jòkó. odidi ìlú lẹ́ ń sojú fa so tẹ̀ iná rò báwọn torí ẹni tí ó nàró mi pé ń dúró lẹ́yìn ìhùn kì í sáyé ni wọn ò ti rí mọ́ àfàwọn àfa wa. ṣe é gbà bẹ́ẹ̀ ìlú lẹ̀ o tó náà. sọlá alẹ́ yìí afọlúkálùkù níwọ̀ rẹ odidi ìmáàmù ni wọ́n o kódà bá a lè bí nínú jáde kí a máa jọ tó ń sáfù kan náà ni. Allah wàkọ́ọ̀lá ya torí ọlọ́run mú kẹ́yìn yẹn wa mo fi hmm. mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kí ni jẹ́ ayé gan bó láti ṣe ayé tá a fi ní parẹ́ nú ayé. sálú alẹ́ yìí. mo kí àlùfùlání. gbogbo wa tẹ́ ẹ ṣàjọ lónìí dáadáa yín ló pè á kì í sẹ́yìn. tẹ́kẹ̀rẹ́m. bóyá bá pè á tí ò bá dá láàárá yìí. lítà àtàdà jàmí ìlà fàlà ń tara àwọn tá a kọ yín ní kéwú gbogbo òde ẹ̀ máa bá yín agbádá ẹ lọ dúró dèmí kí n tó débẹ̀ nǹkan pọ̀ lọ́fà lónìí tó yẹ kó yọ millions fún mi ṣùgbọ́n torí títí mo tẹ̀ mọ́lẹ̀ èèyàn máa dá torí ijọ́ tí ò bá wúlò ni. Allah àkàkàrà mi. àpọ́nlé yín pọ̀. ilé àbí àyàtà kára mẹ́. ọlọ́run gbé òde fáàlì fúlàní torí déédéé àwọn tẹ́ ẹ pè yí wọn ò tí ì rí bí nílùú mi dòní. Allah ẹyọ kan wọn tí a bá bí nílùú kan wọn sì máa kan sára sọlọ ẹ wá de ogun èèyàn mọ́lẹ̀ bígbà tẹ ẹ kó alọ Ṣàngó tẹ ẹ dè á mọ́lẹ̀ kọ́ ìwà yín ló dè á mọ́lẹ̀. àkàkàrà mi ìlà bí àyàtàkàrà máa. tẹ́ ẹ bá yóò bá anábì yóò kà mí lára. kàkàrà mìlítà tá a dàlí jàmí la falantara. alùpùpù náà ni n tẹ́ ẹ bá ń ṣe tóbi rí báyẹn mọ́ pàtì. níjọ́ tí wọ́n ń bá yín pé sọ kí lọ́dọ̀ máa mú àǹfààní ọ̀kúkú kí lọ́dọ̀ rẹ̀ bàbá sì wá rí ọmọ ara bàbà òní náà lè fi rà. ṣé ti ń pa àwọn àáfàá lọ ní àgùnbánirọ̀ àgùnbánirọ̀ ń pa àwọn àáfàá kú lọ ọ̀tọ̀ ní kéwú, ọ̀tọ̀ ní bá ṣe lo kéwù ọ̀tọ̀ ní bá ṣe lo ọ̀tọ̀ ní bá jèrè kéwú, ẹ dẹ́kun ẹ̀yin tí ẹ pè wá. alujad usama èmi yín ti ń fa ọ̀rọ̀ kan láti dùn ta pé kí n wá sí wáàsí fún yín nínú ààwẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ àmọ́ torí àlùfùlání tínú mi ń dùn lónìí ń yọ̀ǹda ara mi láwẹ̀ ọdún nìfún yín. Allah akáàkárà mi ilá bí àyàtà kárama. torí èmi bóde kú ọ̀nà fà nínú ààwẹ̀ wáàsí ọgbọ̀njọ́ àfihàn ọlọ́fà ní ti ṣe yín sì parí láago méjìlá ọ̀sán. wà máa ní hádàásá tí ù. ṣùgbọ́n lónìí ẹ jẹ́ ń pa nǹkan méjì pọ̀ gbogbo àáfàá tó wà níbẹ̀ ní náà oògùn ní àlùfùlání ní àbí kádàrá tó dáa ẹ ẹ àwọn àáfàá ní ẹjẹ ọ̀dà oògùn ní àbí kádàrá torí gbogbo yín ní sìn ẹ máa jẹ̀gbẹ́ látòní tẹ́lẹ̀ fẹ́ lọ́ máa ṣàṣà sí inú odò ọmọ kúkọ́ ọmọ rẹ mọ́dọ̀ ọmọ òrukàn. Hey. bẹ́ẹ̀ bá lóun fẹ́ máa sògùn nítorí irú èyí yóò kàn ìlú ni kọlùkálùkù yóò lọ dúró de àkọọ́lẹ̀ kó bẹ́ẹ̀ lọ́n gbogbo wà lámújẹmújẹmú tẹ kó sábẹ́ bẹ́ẹ̀dì ilé yín ó da horo báwo ọlọ́ọ̀ni ẹ dì mọ́. tó bá ṣe ògùn ní àlùfùlání ní ògùn wo ló ran àrùsùkùn sáké bí ń ṣe lọ nìkan kì í sò nìkan oògùn olóró bẹ́sì rí bó ni wọ́n ti máa wọ́n dé láyé àbí ṣáínṣáín obìnrin tọkùnrin ń wárí fún àbí ajáde latifi oògùn olóró àwọn abẹ́ bá ṣe fògùn ni sáńtì òun peter àbí kábíyèsí lóògùn pé mo lọ fẹ́ wọ̀ tó ní tàjíríhù sagira àmọ́ ẹni ìwà gbogbo àwọn àfáà yà lọ ní ìgbà fún alùfúlání ní ìgbà fún tààrà ọlọ́run wá gbà fáwọn náà. Allah náà tàjíríhù bàbá wa ọlọ́run ti pè yín dá sọ̀rọ̀ àmọ́ àwọn márùn-ún tí mo fẹ́ sọ yìí ẹ̀yin gbajúmọ̀ tẹ wàá ń bí bàbá wo lúwo. gbogbo gbajúmọ̀ tó wà ń bí lónìí èèyàn márùn kan bẹ bí gbajúmọ̀ ní ọba tí ìdọ́dọ̀ wọn kò tí ì sí oríire mẹ́ ọlọ́run márùn náà ni ọlọ́run ó sì jẹ́ sóríire kírọ́tẹ̀sì amínà. àmì tajiru sagira ooo. mọ́gàjí kálukú ní sunkún pé a fẹ́ dèèyàn ẹ̀wẹ̀ yìí tí àkọọ́lẹ̀ kíkú sẹ́ àmọye tó fà yín rétí tì bẹ́ẹ̀ bá fún ọ lẹ́ran ọdún wọn rẹ́ran pa wọ́n gbẹ́ kù yín wọ́n bẹ̀rẹ̀ sẹ́kù yín àmọ́ kádàrá ò gbé wọn. الفلاني تجدوا طبعا صغيرا في عيون الأقلة bàbá wa jí yọ bí ọjọ́ lóde o. wàmánì hádàsá tí ó náfṣó. tó ṣe pé ìmáàmù lu wọn wà nù mọ́mù tí ń darí. bíta ká borí. bí mo ṣe sọ bẹ́ẹ̀ ṣe bá a nù. في عيون الأكلة ntọ́sẹ̀ lápẹ̀bà tẹ́bi sáré tẹ́bi gbogbo Kogi state ọ̀ndà mi ni wọ́n wà. wà á máa ní hàdà bàbá àti iye ọjọ́. Ah, àgbà. o sọgíra fi òyò nílé akérèlá kí n kà sọ̀rọ̀ bí ogún wí. وما لهذا ذاته نفسه بتكبر تجده صغيرا في عيون الأقلة tòbẹ́sẹ̀rẹ́ yìí pọ̀ ẹ dákun ẹjọ́ gbọ́ wá sí. mani hadasa tihu nafsuhu bitaka bore. aliwujad èmi yóò pàdé lára fún ọdún nìí. تجده صغيرا إن شاء الله في عيون الأقلة تجده صغيرا في عيون الأقلة àwọn tí yóò gbọ́ ànábì yóò sì dá mi lóhùn mọ́. dẹ́gẹ̀rẹ́m. èèyàn márùn náà ni gbogbo ẹ̀dá tó léwó nu yín àbáwá tá a nípò àbáwá tọ́lọ̀ ní àríkéwúké tá a dèèyàn bá a bá ti wúlò fún ọ̀ràn márùn tí mo fẹ́ kà yìí ó kọ àrẹ òní tí ì láyé. Allah. nafsuhu bitaka bore. alifulani alifulani alifulani bẹ́ẹ̀ bá ti kí ẹ tẹ́ ìjókòó tó dé ọlọ́run. tàjídì òsàgìrà. mo mo ara mi bá alifulani ṣe lónìí àmọ́ lọ́n tó ju aago orí mi bá ṣe. تجده صغيرا في عيون الأقلة àkọ́kọ́ ń bẹ̀ lámìnà alwalidayn Allah gbogbo téèyàn bá jẹ́ tó bá rí ìbínú ìyá àti bàbá rẹ̀ yóò parẹ́ kó tó kú. Allah mo fẹ́ kẹ́ farabalẹ̀ gbọ́ mi ẹ̀yin tí ẹ bá lòbí láyé nù yín bẹ́ẹ̀ ṣe jòkó yìí ó dọwọ́ yín nínú tí mo mú kéèyàn ó rí òbí fi ni kéèyàn ó lówó ìyàrá máa dà pé aláàjì àfẹ́ rí i aláàjì sálẹ̀ báyẹn sọ̀rọ̀ bí tó lo ẹ fún ọ lọ́mọ jábọ́ lọ́dọ̀ ọlọ́. àlẹ́yìnká bíbí rìlí wá lídẹ́ yìí ní kílẹ̀ yìí máa. fìdáhùn gbayì lọ́dọ̀ ọlọ́run bí ṣe ń ṣàbùrú tó ọlọ́run ò tí ì bínú sí i. àmọ́ ń jẹ́ ní kí wọ́n lọ pè yá àwọn wá ó ní ẹ lọ pé màámi wa mo fẹ́ bá a sọ̀rọ̀ ọlọ́ọ̀ni ẹsẹ̀ tí ìyá rẹ̀ ń gbé lọ́kọ̀ọ̀kan mo sọ́ dìbínú fún ọ. Allah. ẹ̀yin tẹ́ wàá ń bì tẹ́ ẹ lówó. ǹjẹ́ bẹ́ẹ̀ ṣe ń ráyàwó yín jàjà lẹ́ ń yá yín jàjà. ǹjẹ́ bẹ́ẹ̀ nu ìyàwó yín ṣe ká yín lẹ́nu ìyá yín ká yín. bí ìyàwó yín bí ìyàwó yín ò bá gba nǹkan lọ́wọ́ yín àtàkàgbà ìyá yín wá ń kúnlẹ̀ kẹ́ tó sàánú ẹ̀ ọkọ mi dákun àṣírí fẹ́ tú ẹran dùn mí retí rẹ̀ bí ṣe bá burú ìyàwó rẹ lè sá lọ ìyá rẹ ni ò lè kọ́. aláìka bíbí rìlì wá àlìdá yìí ní mo fẹ́ kẹ́ kọjú sí mi ń bí. kódà yín olówó tẹ̀ wá ń bí bẹ́ẹ̀ bá lè gbé ìyá yín sílé. Si torí ìwà ara jẹun òjò tó ti sìn ẹ̀ẹ̀kan lọ́dún tẹ̀ ń lọ wọ́n tó bí aráàmù ègún ni fún yín. ẹlòmíì ti dọ́dọ̀ ya rẹ̀ káyìn ní ìsìn ọdún kẹwàá ni tó o bá ń tiẹ̀ ń gbọ́hùn ya rẹ̀ ó rù ní àbósanra ǹjẹ́ kan. gbogbo ibi tó o wá dé ọ́ ní fura sí ya kó má sí ọ lẹ́ni tí o sẹ́yìn rẹ dànù tó kàn ọ́. njọ́ tó fẹ́ sí ọ sókè báyìí tí ìdí rẹ sílẹ̀ láàrin ọjà ṣé n pé ẹ̀fà wálẹ̀ ọlọ́mọ èlò lágídì ìyá tó fi sẹ̀sìn kó tó bí ọ ayé wò nìyẹn nìkan kan jẹ. ẹ mọ́bìnrin lọ Dubai ẹ náwó bíi wèrè. ẹni tí o bá fòdodo ọ̀rọ̀ gbọ́ kó má pè mí jẹ́jẹ́ mo jòkó lọ́fà. aláìka bíbí rìlì wálì dẹ́yìn kìlẹ̀ yìí máa. ẹ dákun lórí èmi náà ni mò ń sọ o tọ́lá wa náà rí jájẹ láìsí ṣe pákó ọlọ́run ní kí kéwó gbè á akéwúdé oríire. ẹjọ ẹjọ ìran márùn márùn ìyá àti bàbá yín là kọ́kọ́ ẹnìkan pọ̀ rẹ lọ mọ́kà ó pọ́n sẹ́yìn láti lu wọn tẹ́ mọ́kà ló bá déwájú ànábì ni máa ń sakọ onímọ̀kàtà wa lọ́dún ni mo pọn mọ́ mi wa ni ànábì ni sí mẹ́nu rẹ̀ ọjọ́ bẹ́ẹ̀ lọ fi pọ̀n yá rẹ̀ ó ní alójọ́ mọ́kànlá ànábì ni yá rẹ̀ pọ̀n olóṣù mẹ́sàn-án tí ò gbé ọ kalẹ̀ ní wákàtí kan. Allah àti yorùbá ànábì ò wá. alayka bíbí rìlì wá. alájà wa ṣáṣá. lìdẹ́yìn ní kílẹ̀ yìí mọ́. ẹ jọ ẹ dákun. bẹ́ẹ̀ bá wá lòbí láyé mọ́ àwọn àbúrò ya yín àbúrò bàbá yín náà ẹ ṣoore fún wọn ẹ jẹ́ wọn mọ̀ pé wọ́n bí kan nínú ìran yín. ṣé mo lè wí kejì àbó àlùfùlání mo ti sọ̀rọ̀ kádàrá kádàrá ló gbẹ̀yìn. sọdaka sabaka tìmọ̀kọ́ dírúlì láì wà hukimuhu. gbogbo ẹ̀dá tó fẹ́ jẹ́ èèyàn láyé àkọọ́lẹ̀ ọlọ́run ti ṣáájú o. fàárẹ̀ muhadaka milalawa milawo. fàárẹ̀ muhadaka. ẹ bèrè kejì òbẹ́sẹ̀rẹ̀. milalawa milawo. àwọn òbí tí wọ́n bí wa ṣáínṣáín. ààyè kan náà tí ilé dáhùn a bá pè á tá a bá ń kírun ọ̀ràn yàn lọ́wọ́ àmọ́ ni tí ìyá rẹ bá pè ọ já ń kọ́ Allah àti bàbá tó bí gbogbo ẹ̀yin olówó tẹ̀ wá ń bí dórí èmi náà ń tóbi wá jèrè wá mọ́ lónìí. ìyá rẹ fẹ́ rí sẹ́n pé Nàìjíríà mo ti rí pósù wọ́n wá mú ọkọ̀ forty million ọ̀ tí ẹ̀ wá lọ rọ́dù ya five nínú forty kọ yọ five kọ́kọ́ màmí ẹ̀ máa gbé e láàṣà látú ẹ̀jẹ̀ wọn máa pé wò é ọkọ̀ wa ń sunkún lágbàdá yín kò rẹ́ni gùn ẹ̀ sáyé eré pàápàá. àti ẹ̀yọ̀ bá nàbí òwá ni kí ló dé sọ̀rọ̀ yìí kan lára yín ni ṣèbọ́n ọ̀dọ̀ ọ̀rọ̀ lámbà yín sọ yóò da fómìnì tó sọ báwọn. níwọ̀n tí kiri mú kéke tí yàrá tọ́ bọ̀ lẹ́nu tó gé jẹ tó sẹ̀jẹ̀ kálukú yín ò mọ ibi tí òbí yín kojú bọ̀ kẹ́ tó sórí rẹ̀ àṣírí yín kó jẹ́ àwọn tó bí yín ló rà á. ṣé mo lè wí kejì o wọn ò ní ń wí mọ́ ọlá pé mo bá ń sáwẹ́ wá mo ti gí bojú egbò. àwọn tó jòkó kí n bá wí àwọn kàrìnkàrìn ní bá wí ẹlẹ́ẹ̀kejì àwọn àlọ́ bẹ́ẹ̀ yẹn bá lówó tí ò bá wà lára ọ̀rẹ́ rẹ tí ń tẹ̀lé ká kì í so lóríire àwọn tẹ̀ ń jọ ń pa láǹgbà àlùfùlání àwọn tẹ̀ ń jọ ń lọ kóńkóbì ní kéékèèké kò wá ní láàrin ó sì ń gbé síwájú ọkọ̀ bí ẹ̀yìn àjẹ́ ọ̀mú tíráfù lójoojúmọ́ àmọ́ kò rówó ọbẹ̀ fi kalẹ̀ ọ yìí sọ lóríire. àwọn ọ̀rẹ́ tí ẹjọ́ dàgbà tí ò wá lè pè ọ́ ló kọ mọ́ ọwọ́ à ń gbé sínú ọkọ̀ yóò gba ọyẹ́ sára àmọ́ lẹ́yìn ọyẹ́ òru òtún mu fọ́sẹ̀ mẹ́rin. ẹ dákun ẹ dákun ìran rẹ ní béèrè lọ́wọ́ ọ̀rẹ́ rẹ pé wá ní àyín ṣẹlẹ̀ kù lágboolé yín jẹ́nbọ́ kọ́ ní ojúlé mẹ́rin ń tọ́ lè ṣe fún náà nù. ọ̀rẹ́ rẹ wá kú tán wá ní gbogbo ọmọ náà kú ń ṣe bàbá yín òpùrọ́ ni ọ ọ̀rọ̀ ojú agbóònù ṣàánú bàbá wọn kó tó kú ni mọ̀mọ́ náwó lọ́mọ òrukàn yẹ̀yẹ́ kan lórí. ọ̀rẹ́ rẹ sì dúró tí aláti sì wọlé lẹ́mẹ̀wá free one hundred million free two hundred and fifty million gararara three hundred million ó wá tó fi hàn ọ̀rẹ́ ọ̀rí pé nǹkan yà ọ̀rí lẹ́nu ní nǹkan mo ti rí one billion bí ò bá lè ṣépèlé ọ kò ní ṣàdúrà fún ọ. wáàsí mi ni pé ẹ lọ rántí àti ẹjọ pilẹ̀ ayé tí ò dáa fún ẹ lọ sáàtì fún wọn ẹ lọ wá wọn kan onílẹ̀ rí ẹ̀ mọ́lá èmi ò mọ olówó tí ò dáa kó tó nà ta ni ò burú fún rí kó tó dáa fún lárúbáwá yàtọ̀ yà kú ọmọ ẹ ẹ̀yin ò mọ iye ọ̀rọ̀ iṣẹ́ ọ̀rọ̀ náà wá ń ṣe ẹ̀ ọ̀rọ̀ náà gbogbo àtàwọn àmì náà sì dá mi lóhùn bàbá wọn ọlọ́fà níjó ni ọlọ́fà ti gún àtẹ́sórí ìjòkó ọ̀rẹ́ wọn kan wá yọ lọ́ọ̀kan tí a jọ lọ secondary school àyàn wá ń lé kábíyèsí wá ń ṣe báyìí ẹni ó máa Ah, ọlọ́run o gbogbo ẹ̀yin ọlọ́lá tẹ wà níbí ah, ah. bẹ́ẹ̀ bá ti rántí ọ̀rẹ́ tẹ́ jọ dàgbà tẹ́ rántí ọ̀rẹ́ yín ẹ̀ ń roko kẹ́ parun díẹ̀ díẹ̀ ọlọ́run méjì ẹ̀ parun ẹ mọ̀ sí bó lọ wí. makadiru ilayi wa ẹ̀yin olóyè nìkan kí n bá sọ̀rọ̀ gbogbo tó sìn wá. ọ̀rẹ́ ṣe pàtàkì. Ájì Mikael ká mí sí ọ̀rẹ́ wa lára yàtọ̀ sí kíyàwó rẹ máa káràn sún lórí bí wọ́n tẹ̀lé kábí jáàkì ọkọ̀ ọ̀ ó mọ̀ nílé rẹ pé ń gidi. Allah ó dàbí bọ́lá ṣe wá pè mí kí tó lọ mọ́kà ó yẹ kẹ́ yín mú sí ni. pé àmọ́ fàárì rẹ kí ni ń bá ká kí wọ́n mọ̀ tí ìkọ́lé kí wọ́n mọ̀ ṣe rí ṣe é wò. èébù tèmi nu kì í ṣe tiẹ̀ mọ́ èmi ni ìmísí ọ̀la. sáàlẹ̀ wí kẹta o. sábàkọ́t makadiru lilahi wa hukimuhu. ẹlẹ́kẹta òun náà ni alẹ́ kọ́ọ̀rì kábíyèsí. àwọn fámìlì wa ẹ má sá fún mọ̀lẹ́bí kódà tí ẹ bá ní ẹ fi ẹlẹ́ pẹ̀lú ọlọ́run hmm. ìka tí wọn ò rí fi dè èèyàn ọwọ́ rẹ burú ṣe ti dáa fún ọ wọn ò náà nù. àwọn lọ ẹ lọ kẹgbẹ ọkọ lọkàn dé fún ọmọ tẹ́ àti ìlẹ̀ ń lọ́la. ṣùgbọ́n báyìí náà ẹ bá tẹ́ ẹ gbogbo olówó tí mọ̀lẹ́bí bá ti gbádùn rẹ̀ kì í solówó èlé ni ó kọ family house yín tọ́ náà lè kọ àmọ́ ń jọ́ tí wọ́n náà mọ̀ rẹ lọ lé ojúmọ́ tì ọ́ o wọ́n rí i pé gbogbo táyà tí wọ́n lòkù nílùú yín orí páànù lè yín ni ẹ dájọ́ sí. ọ̀gá ilé yín ni ó tó ní bànújẹ́. òjò wá ní fámìlì ọ̀sìn yín ọ̀nà mẹ́ẹ̀ẹ́dógún náà ti ń sú mi ní yàrá ìyá rẹ̀ bí wọ́n ṣe fi fi gbogbo nǹkan sú mi gbogbo àdá tí ti dá ibi tí ń gbé òní dá kàn yín. àwọn èèyàn dá mi ló mọ́ o fẹ́ Anabi Muhammad. Sallallahu alaihi wa A tún yòǹbó rẹ̀ ní ìjọ tí wọ́n lé kúrò ní mọ́kà ẹ̀kún ló bá jáde àmọ́ ń jẹ́ tó wọ̀lú padà gbogbo ọ̀tá rẹ̀ nẹ́sọ lókùn mọ́lẹ̀ àwọn fámìlì rẹ̀ àdébìnrin kílẹ̀ rò pé ń ṣe fún yín lónìí ọwọ́ tẹ̀ wọ́n ní dáadáa lọ́ọ́ ṣe ọ èso lórí ibú ó ṣe dáadáa fún wa ó ní ẹ máa lọ mo tún yín láàárọ̀ òní ni àbúrò ìyá rẹ̀ àbúrò bàbá rẹ̀ ọwọ́ á gbìyànjú lódò ní ọmọ wọn ò sí lọ́dọ̀ rẹ kí wọ́n máa jàlùbáríkà rẹ tó bá dọ̀la tó bá dá fọmọ tiẹ̀ náà jù ọ lọ ọ̀ọ́kà ọpọ́n yìí. aláìka bíbí rìlì wálì dẹ ìnìkìlẹ̀ yìí mọ́. mo fẹ́ bí ẹyin tí ẹ tóbi ń bì lónìí àbọ̀nà bá yẹn sàdé pé kò ní sànú ẹlòmíì mọ́. wọn ò dá mi ló mọ́. tá a bá ka ọdún mẹ́wàá sẹ́yìn ẹlòmíì kò tí ì níláárí. ní ọdún mẹ́wàá sẹ́yìn ó wà níbi tí ń tọrọ jẹ nílé ọ̀rẹ́ mo fẹ́ tírìtì ní tí òjò ọkọ yín ó pẹ́ láyé ni o kí n sọ mé tó mo rò pọ́jọ́ lọ ni kí n dá dúró bá wọn. wàbí rí ìdáwílì. ẹlẹ́ẹ̀kẹrin tá à náwó lé lórí. al-ahl al gbogbo tọ́lọ̀ ń bá pè ẹ̀yin olówó ẹ rántí ọmọ yín àtìyàwó yín. gbogbo olówó tí ò bá ti tọ́ ọmọ ọmọ ọlọ́mọ ní òsùnkún lọ́ba lọ́jọ́ alẹ́. ẹ̀yin olówó lónìí ẹ̀ dá mi lò ẹ̀yin wálẹ̀ ń kó pamọ́ fọmọ sówó bàbá tí ń lẹ̀yìn ń ná ẹ̀kọ́ ni ẹ fún ọmọ yín kí wọ́n yàn tẹ́ ẹ bá ti lè fún ọmọ yín lẹ́kọ̀ọ́ wàláì bẹ́ẹ̀ bá kú lónìí tọmọ rẹ bá ti lè yàn ó kọ rẹ̀ ò lè parẹ́ mọ́. amen mójútó ọmọ ẹ̀ ti fa yọ̀bá tí ẹ jẹ́ ọkọ̀ tẹ́ ẹ bá ń gùn lọ́wọ́lọ́wọ́ ẹ gbé yín kò ní yín ogun. ọmọ yín ọmọ ọdún méjìlá tẹ̀ ń fọkọ̀ ránṣẹ́ sí bàbá fi ṣé bí ẹ lára tẹ́ mójútó mọ́ lónìí àwọn ọmọ yín náwó sí kí báyìí ni ìwọ bọ́ síbi ń tiẹ̀ ọmọ yín tẹ̀rù kí wọ́n lajú tí ń gbọ́ nípa kọ́ dáàdì àpẹẹrẹ bí òní sanjọ́ fún ọ ní fi hàn ọ́ lọ́mọ rẹ wọ́n ń sí ọ lábàá lọ́mọ tẹ́ mú lọ Canada tẹ́ ná bíi bílíọ̀nù lórí ó wá dé kòlóso pé ẹ̀sìn tẹ́ ẹ tọ́ mi ó wá náwó sí báyìí ẹ wá ní ẹ lajú wọ́n dijú nù. àwọn tí ń yòó bá ànábì ò wá o. sallallahu alayhi wa sallam. kí ló dé ẹ̀dá mi lóun dáadáa. alẹ́ ọ̀la ẹnáwó náà máa ń yín lórí àmì ẹ̀jẹ̀ wọn lẹ́kọ̀ọ́. ẹkún tó bá yẹ kọ́ máa ń yín ó sun ẹjẹ́ ó dáa sun. bẹ́ẹ̀ bá jẹ́ ó dáa sun gbogbo mọ̀lẹ́bí ní ó padà bá sun ẹkún náà tó bá dọjọ́ alẹ́. alayka bibirril walidayni kilahima. àyàn ò béèrè ẹlẹ́ẹ̀karùn-ún. wàbí rí ìdáwìlì ẹ bèrè ẹ káàárọ̀. kùrùbá wà bí rìlì àbá ìdí. alùpùpù mo fẹ́ kẹ́ jòkó ni mo fẹ́ kẹ́ jòkó torí ọlọ ẹ ti káwọn ṣe ìwọ jòkó náà ṣé o sàádá la ẹ bá ń fún aláyè ẹ dákun fún aláyè bó lọ wí. aláyíká bíbí rìlì wá. àfọ̀ mo kì í. lìdẹ́yìn ní kílẹ̀ yìí máa ẹ mọ̀ tún wá wẹ̀yìn mọ́. wàbí rìn ìdàwí ilé. sẹ́ẹ̀rí ọlọ́run ti kún in lónìí. òbẹ́sẹ̀rẹ́ níta ni lẹ́ẹ̀karùn-ún. adín hmm. ẹ̀sìn ẹ̀sìn tẹ́ ẹ wà ń bẹ̀ bẹ́ẹ̀ bá ti lè hàn nínú ẹ̀sìn ẹ̀ lálìkìyàmọ̀. Allah. arínú yín níbi o gbogbo olówó tó wà níbi dórí èmi náà. n tí a fi ṣe fẹ́ǹsì àgbàlẹ́ ẹlòmíì ó kọ́ mọ́sálásí mẹ́ta àmọ́ tá a bá bí pé mọ́ṣáláṣí mélòó lọ kọ́ alẹ́ èèyàn yìí dáa kọ́ sọ́ọ̀fẹ́ dórí ìrẹsẹ̀ ni. tọ́lẹ̀ ìdìbò tẹ̀ ń yàgbẹ́ ẹ̀ ń ná twenty million sí gbogbo jacuzzi nǹkan kan tẹ̀ ń fi ń wẹ̀ ẹ̀ mọ iye millions tó jẹ́ ni. àwa bí ǹjẹ́ rọ́ọ̀gì mọ́ṣáláṣí rí. ìmọ̀nà ṣẹlẹ̀ bí èèyàn bá ti kó dòdò kó pè mí. ẹ máa ṣe wá àtìgbọ̀n christian ẹ má bu ọmọ tí ẹlẹ́mìí ṣe. àlẹ́yìn tàbí bírì ni wá lìdẹ́yìn ní kílẹ̀ yìí máa. وبر ذوي القربى وبر الأباعد الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم الإسلام يبكي إسلام سكون òní ìlú yẹ kí ìsìlámù rẹ́rìn lára àdéhùn ìtẹni yóò bá kábíyèsí wa olúwo lára àwọn ìtẹni yóò bá ìsìlámù bùdùlẹ̀ mùsùlùmí náà lílù ọlámà ìhìn àwọn mùsùlùmí ó ètì àwọn àfáà wọn ò ní fẹ́ kí wọn láṣeyọrí ìbámu rí bẹ́ẹ̀ gbogbo ẹni tẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ tẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ lẹ̀ èmi ò mọ ẹgbẹ́ ìranù tẹ́ ń dálẹ̀ tẹ́ bá dá sàlátù mi jíìpù tẹ́ bá ń bẹ lé ní two fifty àwọn ọkọ̀ tó yí àmọ́ ọ̀kadà tí wọ́n fi ti àgàn náà ọ̀kadà àfáà tí ń sọ̀sà láti lọ́wọ́ nù. níjọ́ tí ẹ ti dámọ́rú wálẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ mú bíṣọ̀pù náà wá ẹ̀gbọ́n reverend father tó wá tó wá ń wa mọ́rú wá tí fi ń ṣe ìgboro ìgboro ẹ lè rí àáfàá ní òde koto yóò mọ sọ̀kadà àáfàá lẹ́bàá nídìí mọ́rú wá pẹ̀lú láwà ní lórí sí òye kójú ó tẹ̀yìn olówó tẹ̀ súnmọ́ pé ẹ̀ wá. àáfàá wa sí ọ̀kadà lọ yóò wá kókò kárí àlùwàlá yóò máa sáré bọ̀ akírun ẹ wá ló sì rún kí ó rù kù kò lè nàró mọ́ òtútù àyè ó ṣe léṣe. fọ̀pẹ́ tiẹ̀ rí àáfàá tó wé láwọn ẹni tí ń sí ọ̀kadà ó yẹ kó sun ẹkún débi tó lọ pé àáfàá dúró dúró dúró dúró kí ló lè sun ọdẹ di ọ̀kadà ìlú lẹ́yìn máa gbà lóṣù. àáfàá ò rí chẹ́ǹjì fọ́lọ́kadà yìí gbájú wọ́n lù pẹ̀lú láwàní lórí ẹni tí ń kírun wákàtí márùn fún yín ẹ sì tó lẹ́yìn rẹ̀ síbẹ̀ náà sàbẹ̀ sànà Muhammad. sáà lè sọ̀rọ̀ àbí àṣà torí àjòyè nísìnyí ọ̀rọ̀ ìsìláàmù lèmi ń sọ lónìí o ẹ sì ní pé ń dojú kẹ́nìkankan ṣùgbọ́n gbogbo yín lè lọ múra inú ọmọ ẹni tó rán ẹ níṣẹ́ bí ìbá ṣe torí ìjáàjò tó wà níbí ǹbá yẹkànyẹkà gbogbo àti alifurukal àti alifọ gbogbo kílẹ̀ pé alifọzal ǹbá máa ti gibọ níṣẹ́ tẹ̀ bá fẹ́ máa sá lọ ta ló bẹ̀ yín níṣẹ́. ẹ̀yin lọ múra ẹ kọjú síbi ẹ mọ̀ bá ti mọ̀mọ́ kábà tí o mọ̀ fà á tó tutù gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ṣé báyìí làwọn àáfàá ti nàìjíríà rí ìmáàmù haram ọkọ̀ tí ń lò lọ́wọ́ nísìn nísìn nísìn bí n ṣe bá sọ̀rọ̀ ó lé ní ọkọ̀ one fifty million wọ́n wàá kó àmìtì ẹ̀ sì ń lọ múrọ̀ ọ̀sọ̀ọ̀sẹ̀ lẹ́yìn tẹ́ ń sáfà tálíkà tẹ́ ń dọ́gbọ́n sá lọ lọ sinmi tàwọn fún mi lè lè ṣe mọ́ ẹ̀yin ò lẹ́. èyàn ṣe ti mọ́kàdé kí wọ́n ló tutù gbìnìgbìnì kò sí sẹ́lọ̀ ni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹ dá mi lóhùn Ajabul Latif ǹjẹ́ bí àwọn ìmáàmù Mẹ́kà àti Mọ̀dínà ṣe rí làwọn àfáà Nàìjíríà rí àwọn èèyàn dá mi lóhùn aláwìyé ṣé bẹ́ẹ̀ lórí sálárì ìmáàmù haram ní ṣe báyìí sudais sálárì tí ń gbà lọ́wọ́lọ́wọ́ nísìn ó tó ten million nàìjíríà wọ́n tún á fún ní mínísítà ó tún ti jù bẹ́ẹ̀ lọ block industry tó tóbi jù ń wo Saudi onìkan lónìí ó ní private jet ẹ wá ní ha Kùránì àwọn òrí ha nàìjíríà láàfáà ti ń sálágbàro. Allahu akbar. Ẹ̀yẹ́ máa mi. Ìmáàmù mi tari ti ń kí asámú. Hmm. tí ń kí asámú tẹ́ ẹ rí tó sálámà tó họ lórí ìrun ó ti rí ẹni tó jẹ lówó ni. ó rẹ́ni tó jẹ lówó lójú ó họ asalamu alaikum warahmatullahi wájú ni ó gbà jáde toró ti rẹ́ni tó jẹ lówó bọ́kẹ́yìn ò bá sì balẹ̀ ẹ̀sìn oníṣẹ́sìn mọ́ ẹ̀yin àáfàá tẹ́ ẹ gba ẹ̀yin olówó tẹ́ ẹ gba àáfàá sílé kọ́mọ ọmọ yín ń kéwú ǹjẹ́ yìí tẹ́ ń san fáwọn tí ń kọ́ ọmọ yín níwèé lẹ́sàn fáfá. àti yóò bá ni ọ̀rọ̀ Islam ni mo tírìtì ìṣòro bẹlẹ́rìí mo ti sọ táwọn àáfàá gba kádàrá èyí tẹ yín kà ń tó kẹ́ẹ̀bà kú ní kéke ìràwọ̀ lágbájáde ń wá ni lo alùfùdání olóògùn ẹ mọ́sàsí o kò láti ara tó jẹ̀bà lọ́wọ́ ṣe jòkó yìí torí nínú ọ̀ràn tí ó gbà fún kádàrá àǹfààní nọ́mbà wán ẹja lọ wò kí ni ń lò ìsinmi wo ni ẹ kó fún bí ẹ bá kó fún ọtí kádàrá ò bá jẹ́ ó jẹ́ ńkọ́ bàbá wa jí ẹbí ọjọ́ ni mẹ́ńtọ̀ wọn a máa lọ rẹ̀ bàbá oníyanjú bó o lọ yọ ọmọ mi. aláìka bíbélì ni wá lìdá yìí ní kílẹ̀ yìí máa. ìmọ̀mù ń sọ mi tiẹ̀. wà á bí rí ìdáwí ìlì wà á bí rí ìlì àbáyédì. Muhammadu Rasulullah. Ẹ Alikore àmì kàbọ̀ ńlá. Ọ̀làdéwájú ọmọ yóò ṣogbó. Àdéhìlá. Ẹ Allah, Allah, Muhammad Rasulullah, Al-Qur'an. La ilaha illallah. Abdulatif Ọ̀làrẹ̀ ọ̀wájú Sọ̀bík àtijọ́yè balógun àdìní. Balógun ó ti mọ ìjẹ̀nà ìsọ́bàtúlì káírí. làyílá àìlálá. gbogbo àwọn tó tẹ̀lé balógun wá wọ́n ní kẹfẹsẹ̀ àjò. ìmọ̀mù ló wí bẹ́ẹ̀ ṣáíkù ìdí nìyí. ìmọ̀mọ̀ gbọ́ láàfà wọn ni kẹ́ ẹ fẹsẹ̀ rájò aláàlá muhammadu rasulullah alikuri anitalamu ńlá muhammadu rasulullah alikuri anitalamu ńlá ọ̀làdéwájú ọmọ yóò ṣogbo. ẹ máa ná olóṣè. Allah, Allah, Muhammad Rasulullah, Al-Qur'an. La ilaha illallah. Abdulatif Ọ̀làrẹ̀ ọ̀wájú Sọ̀bík àtijọ́yè balógun àdìní. Balógun ó ti mọ ìjẹ̀nà ìsọ́bàtúlì káírí. làyílá àìlálá. gbogbo àwọn tó tẹ̀lé balógun wá wọ́n ní kẹfẹsẹ̀ àjò. ìmọ̀mù ló wí bẹ́ẹ̀ ṣáà ikú wí dín ní. ìmáàmù àgbà láàfà wọn ni kẹ́ ẹ aláàlá muhammadu rasulullah alikuri anitalamu ńlá. támínà kí náà fọwọ́ ṣe o. ó lè ṣe aláwo náà ń fowó dá sàkè ká náwó fún ni kò pé kówó tán káṣàhùn sí ní kọ̀kọ́ yóò kọ́kọ́ sí i sake bàbá láàdó sí òde kò ṣàṣàbùrà òkè jẹ ìtàn lọ́wọ́ aláǹtà sake iná òdìtàn ó ẹ̀. ọmọ lọ́mí náà sake kà mọ́ ọmọ oníyẹ̀ ní kò tú. sake sake sake láàrin làbá. oníkálukú pẹ̀lú áńtẹ́mù tiẹ̀ ìgbà tí bàbá wa bá wọlé. sake ọmọ lẹ́mìnà global fashions bàbá tèmi àbọ̀dá kọrinkọrin big brother mi ni aṣọ yìí tí ó fi ń bòra. ọlọ́run dákòó kó bá faṣọ ìyẹ́ra aṣọ yìí tí ó fi gbòòrò ọlọ́run dákun kó má fàṣọ yìí yá. ẹnjìnà bàtáì ẹnjìnà bàtáì aṣọ yìí tí mo fi ń bòòrà ọlọ́run dákun kó má fàṣọ yìí sáké o. aṣọ yìí tí mo fi ń bòòrà ọlọ́run dákun kó má fàṣọ yìí yá. alájíkà. Ọwọ́ mi amọ̀rin lámìnà. sake ààrẹ àdínì ìjọ wa ààrẹ àdínì ìjọ títí wa ní. ó ṣe aláàánú mi sake kamaru mi tímọ́tímọ́ kamaru dínì àbáyọ̀mí ò tú kókó. pàǹtọ́jú chicago sake kamaru lámìnà aláṣẹ ojú tv hotel mi onílé yami yami ìyẹn bẹ́ẹ̀ ni kò du ọ̀gá ilẹ̀ big brother mi sake aṣọ yìí tí wọ́n fi bòra o ọlọ́run dákò kó má faṣọ yìí ẹ jókòó ẹ jókòó. bisimilayi máa wá fún yín ní microphone tí ẹ bá ti wé láwà nítan ṣé ń gbọ́ ẹ wàá kọrin fúnra ara yín lórí ọpẹ́ lórí ẹ̀sìn káyélé mọ ipò bẹsẹ rèé ẹni Ọlọ́run ni ntòfà tá a fi bẹsẹ rèé lóye kámẹ́rà òkìkí bá mi gbé jáde o wọ́n ní o gbélé yìí òbẹsẹ rèé ntòfà tá fún lóye ìdí ẹ lẹbẹ gbọ́ yìí wákàtí márùn ò bọ́ lọ́wọ́ òbẹsẹ rèé rí Allah òbẹsẹ rèé tó wá kọ́ mọ́ṣáláṣí sínú ilé ẹ̀ tí wọ́n tún kí jímọ̀ ń bẹ̀. mọ́ṣáláṣí jímọ̀ irú ẹ̀dá báyìí kódà níjọ́ tí Obesere lọ sí ultimate search. Allahu Akbar. gbogbo ẹni tó bá wò lórí tẹlifíṣàn wọ́n rí Obesere tó tún lọ kírun níbẹ̀ dájúdájú. Obesere jọ torí Ọlọ́run o ààrẹ amúlùdùn tá a fi ẹ̀jẹ̀ yìí owó ọ̀tí ẹ̀ a máa wọn olórin fújì tí wọ́n yé kírun. wàláì kọ̀rẹ́tì ló sọ àlìfìlà ni. àmọ́ wọ wákàtí márùn-ún bọ́mọ lọ́wọ́ sórí lásìkò tó wá joyè tí wọ́n á múra sẹ́sìn dáadáa o rántí ijọ́ tèmi àti ẹ̀ta àjọ tàwa fúlẹ̀ ọlọ́run rántí àdéhùn tó bọ́lọ́wọ́n bá rẹ ṣe pàápà wípé gbogbo tọ́lọ́run fún ẹ láyé wàá máa fi ṣe tọ́lọ́run ni ọlọ́run á wọlé níwájú ọlọ́run dídá dìde sókè àlìkínbà rẹ̀ dà dìde sókè pàápà ààrẹ amúlùdùn worldwide alájí àgbà òun la fúyẹ́ jẹ. Allahu akbar kabira. Ọlọ́run awọlá nàbì níwájú Ọlọ́run. Ó yá fún àfáà tó wé láwà níyì, ó yá fún wọn lówó. Ìlàhí. Ó yẹ gbà. À ń ta àtàfọ́ àlù máa tàṣà. bí ọjà, òbíṣe ni ó yá gba microphone. Kàn tiẹ̀ dúpẹ́. Fáwọn àfikì máa alájà àlùfúlání sọlá nàbí karim sallallahu alaihi wasallam ẹ mọ̀ tó ṣẹlẹ̀ kó tó di pé máa kọrin aláwìyé tó ti ń kọrin láti ẹ̀kọ́ ó wù mí àtẹ̀mí àtàwọn èèyàn wa kán lọ bá kó kọrin ká yẹ sí èmi náà wá gba máìkì lọ́wọ́ ẹ̀ létí àmọ́ àwa sọ̀rọ̀. bọ́lá ọ̀nba ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. ó yá bẹ̀rẹ̀ orin ó yá lọ́wájú ẹ̀. sẹ́mi láńkọ̀ọ́yé. aláti mú káyọ̀ milago àmọ́ bàbá mu yìí kí n bá lò sàṣàkùnmó làwọn káyọ̀ àwọn bàbá mi ni àwọn bàbá mi bàbá rẹ àwọn bàbá rẹ milago milago ilé ọ̀sẹ̀ aláti káyọ̀ ó yá sọ pé bàbá bàbá mà ti dà rẹ bàbá bàbá mà ti dà ó dà lójú everybody papa mà ti dà rẹ sọ bẹ́ẹ̀ bàbá papa, mà ti dà rẹ bàbá bàbá ti dà ó dà lójú everybody papa mà ti dà papa, bàbá bàbá bàbá bàbá bàbá mà ti dà rẹ èèyàn bọ́lá musa máa máa mi dáadáa ni. Papa, papa, papa, mati dare, o dare dàrẹ́ mùsùlùmí Nigeria. o papa, papa, mati dare. dàrẹ́. àwọn ade, adé tọ́lá ní ìkáwó tíjè sátì ni mi sátì wa á máa di ìtúọ̀lù alájà bọ́lá musa ẹ̀kọ́ àádọ́tò Black mother mi náwó Ọlátóyìn Kọ́ládé princess aya bàbá mi nìyẹn Káyọ̀dé Kọ́ládé prince ẹ̀yọ́ mọ́ olú mọ́ alájà Bọ́lá Musa náwó aláwí alálùbáríkà ìyá tó ti ń pọ̀ mí látọjọ́ tó ti pẹ́ mi ò jábọ́ rí àwọn ọmọ bàbá wa mú ìdí ní ìbá lò ikú ò ní pa yín fún mi lọ́la àwọn oyè boys bímọ lẹ̀ bá ti dé kókó kò parada. tọ́lẹ̀ bá dé òkùnkùn àpàlàdà òkùnkùn ilé ayé mi tọ̀rọ̀lẹ̀ sátìlámọ́ ìmọ̀lẹ̀ bá dé òkùnkùn àpàlàdà ìmọ̀lẹ̀ bá dé òkùnkùn àpàlàdà òkùnkùn ilé ayé mi tọ̀. sátìlámọ́ ni o sátìlámọ́ ni o ọmọ kì í tó olú oṣooṣù sátìlámọ́ sáàtì sáàtì fact òkè wà ní outways àwọn bàbá mi tọ̀ síbẹ̀ ọba kì í tó olú ọmọlọ́wọ́ òfurufú àṣọgbọ́ ìlọ sáàtì làmọ́ ni o sáàtì làmọ́ ni tìjẹ́ ìjàbẹ́ náwó tìjẹ́ of Holland tìjẹ́ ìjàbẹ́ náwó tìjẹ́ of Holland tìjẹ́ of Holland tìjẹ́ of Holland tìjẹ́ aṣọ yìí tí wọ́n fi ń bòra ọlọ́run dákun kó má fa aṣọ ìyẹra aṣọ yìí tí ó fi bòra ọlọ́run dákun kó má fa aṣọ ìyẹra tìjọ́ aṣọ yìí tí ó fi bòra tìjọ́ poland bàbá mi ọlọ́run dákun kó má fa aṣọ ìyẹra aṣọ yìí tí ó fi bòra ọlọ́run dákun kó má fa aṣọ tìjọ́ bí mọ̀lẹ́ bá ti dé kó kúkú parada. Hey, yeah ṣe ìmọ̀lẹ̀ bá ti dé kókó kò ó parada òkùnkùn ilé ayé ẹ̀tàn mọ́lẹ̀ sí ọlọ́run ìmọ̀lẹ̀ bá dé òkùnkùn tájúdín ìmọ̀lẹ̀ bá dé tíjẹ́ ilé ayé ẹ̀tàn mọ́lẹ̀ tíjẹ́ ọ̀tẹ̀ iná tíjẹ́ ọ̀tẹ̀ láyé ọkọ̀ alájà ìyàbọ̀ dé ọmọ alájà afọdí látù ọmọ tí a mi yù ọkọ oyè yé títí ọkọ lọ́rẹ̀ ọlábàbà ti já mi ó wáyọ̀ ọ̀nù tìjó ìyọnu ló ń wá tìjẹ́ ọ̀fọláàní ṣàlàyé bó wáyọ̀ ọ̀nù ìyọnu ló ọ̀fọláàgbàjá tó dùbú ẹ̀kọ́ àárín ọ̀nù ìyọnu ló. bàbá tó lóhùn bàbá mi ẹni tó jọ fọ́ọ́kọ́ kí ni kíyà òwe bẹ́ẹ̀ ṣe. afàkàjẹkọ tó lóhùn bàbá mi ẹni tó jọ fọ́ọ́kọ́ kí ni kíyà òwe bẹ́ẹ̀ ṣe. tìjọba ta kókó jù bẹ́ẹ̀ lọ àkùlá. tìjọba ta kókó jù bẹ́ẹ̀ lọ àkùtẹ̀tẹ̀ ti jẹ́ ẹni là ó mú ọ̀la là ó mú tíjọ fọlá ẹni là ó mú ọ̀la là ó mú èèwọ̀ aláti yóò ní lè ṣe oníwájú rẹ ọbọlúwa oníwájú rẹ yìí oníwájú rẹ yìí yéé ṣùgbọ́n ṣọlẹ̀ náwó bíi tíjọ ẹ̀ṣẹ́ gbọ́. ṣọlẹ̀ náwó bí tíjẹ́ ṣẹ́fẹ́mi tíjẹ́ fìjàbẹ́ tíjẹ́ fọláhàyè mà tíjẹ́ ọ̀nàwó aláwìyé aláwìbáríkà ṣọlẹ̀ ṣẹ́mi tíjẹ́ ṣẹ́ṣẹ́mi ṣọlẹ̀ ṣẹ́mi tíjẹ́ ṣẹ́ṣẹ́ tíjẹ́ tíjẹ́ owó ọwọ́ ẹ̀ ò ní tán lẹ́lẹ́ àìsàn nígbà ìmọ́lẹ̀ bí èmi ṣùgbọ́n òní parẹ́ máyé lójú òní parẹ́ mi èéfín ó náwó aláwì alálùbáríkà ṣàlàyé ó yẹ sọ pé ó gallant ó powerful ó powerful tìjú àfìjàbẹ́ ó dúró dédé ó powerful ó dúró lé tìjẹ́ dúró lé tìjẹ́ powerful ó powerful ọmọ ìyá lóde Òṣogbo lárì ṣó ń gbọ́ bí mo ṣe wí. àbísádù àìmọ̀ ní oyin lọ́mọ. ọmọ ìyá lóde Òṣogbo. ọkọ rẹ̀ ló ṣó ń gbọ́ bí mo ṣe wí àǹtí mi tóyìn ìyá alálùbáríkà tó kù mí lọ́mọ ni tóyìn kọ́ládé. mo ń bọ̀ torí mu ọmọ torí lárì ọmọ ìyá lóde Òṣogbo lárì ń ná mi lówó mi láì oṣogbojú kó kó àdúró ti mi lọ́jọ́ gbogbo ẹ̀kọ́ àdúró ti bàbá ẹ̀gbọ́n mi ni kí n bá òun dúpẹ́ gbogbo yín la dìde ẹ gbàgbé àná ẹ gbàgbé ìjẹta ẹ gbàgbé bẹ ṣe ń pè tó ń dá yín lóhùn ó pè yín lónìí gbogbo yín náà wá dá lóhùn bẹ́ẹ̀ bá pọ̀ lọ́hùn ọlọ́hùn á yín lóhùn bẹ́ẹ̀ bá pọ̀ lọ́hùn ọlọ́hùn á yín lóhùn lárí ọmọ ìyálóde Òṣogbo ọmọ ìyálóde Òṣogbo. Mary ọmọ ìyálóde tóyìn Òṣogbo ọmọ ìyálóde Larry ọmọ ìyálóde Òṣogbo ọmọ ìyálóde Larry ọmọ ìyálóde Òṣogbo ọmọ ìyálóde àwọn tí Ibrahim mi kọkọ bàlì kìsùn mi o ọmọ ìyálóde Òṣogbo ìyàwó yìí lọ́mọ ọkọ bàlíkì o àwọn ìyàwó rẹ̀ o ṣeun láàrin ọmọ yálóde òde tó ṣògbó ọmọ yálóde ẹ bá ń gbọ́ láàrin mi láàrin. àwọn tí pápá tọ̀ síbẹ̀ láàrin àwọn pápá tọ̀ síbẹ̀ láàrin ààrẹ ààrẹ ààrẹ ààrẹ amúlùdù pátá gbogbo nàìjíríà pátápátá àwọn fojújú ara wọn ni òbẹ́sẹ̀ ní kí n sọ pé lárì ẹ̀wọ̀ ọ̀rẹ́ mi o ó ti pẹ́ ti pẹ́ ta ti ń bára wa ṣe àkàrà onísùnkún ẹ̀ kò ní fojú sunkún ẹ̀ o kò sàmì àṣẹ ó ní pé mo ti pẹ́ ti pẹ́ tàbí ìbára wa ṣe àkàrà òní sunkún ẹ̀ a ò ní ara wa o mo sàmì àṣẹ. Larry ló sọ bẹ́ẹ̀ Larry ọmọ ìyálóde Òṣogbo ó ní àti pẹ́ ti pẹ́ àti ní sunkún ẹ̀ kan a ò ní sunkún sọ bẹ́ẹ̀ èrè pé mi ò yájú sọ̀bẹ̀sẹ̀ lẹ́ni lọ́jọ́ ẹ̀ lẹ́yìn ẹ̀ mo ṣe tọ́lọ́ mo ṣe tànábì mo ṣe ti bí fọ́dà mi bàbá tó síbẹ̀ alákọ̀dé o ọmọ ìyálédè Òṣogbo ọmọ ìyálédè lárí ọmọ ìyálédè Òṣogbo ọmọ ìyálédè lárí ọmọ ìyálédè Òṣogbo ọmọ ìyálédè. godmother godmother mi ní kíkí. Tóyìn Tọ́ládé ó ní kí n sá máa sọ pé ọmọ ìyá lóde Òṣogbo ọmọ ìyá lóde Òṣogbo. Ìyá Kaola Lady Sophia akọni Ìsìlámù ó ní kí n máa sọ pé ọkọ ìyá lóde Òṣogbo lárí ọmọ ìyá lóde ó ní sọ pé ọmọ ìyálóde oṣù sọfìyà ló sọ bẹ́ẹ̀ ọmọ ìyálóde ìyá káwọlà ní kí n sọ pé ọmọ ìyálóde Òṣogbo ọmọ ìyálóde ó ní sọ pé ọmọ ìyálóde Òṣogbo ọmọ ìyálóde ọlọ́run ọba wọlá àwọn ìbádàlà ìbádàlà. abẹ́rí ayapapa tọ́lábi káwọ́ ayapapa tọ́ síbẹ̀ ìyá tọ́lá ń tóyìn mọ́tàmọ́ ní sọlá sanatulá ìyá bọ́lá musa ìyá alálùbá àríkà ní gbogbo apapa adeleke ìyá alájà balógun ìyá ọlọ́lá náwó. Adeleke náwó tímọ́tímọ́ ṣepéṣepé àkọ́bí ṣepéṣepé Adélékè wọ́n náwó aláwìyé alálùbáríkà ó yá ṣepéṣepé ṣepéṣepé. Adélékè ó tún wá náwó Abbas Akande ààrẹ ààrẹ amúlùdùn gbogbo Nàìjíríà bàbá gbogbo gbogbo tó jẹ́ wọ́ọ̀dù àìsàn pátápátá bẹ́ẹ̀ ọba jẹ́ ààrẹ amúlùdùn kan ibì kan ó kéré sí ìtàjẹ́ lẹ́yìn ìmọ̀mọ̀ fà wà nbẹ̀ bàbá wa bàbá wa ajíyọ̀ bí ọjọ́ wọ́n wà nbẹ̀ ẹ̀jọ̀ ta ló tún kù tí ò sí bí ará mùsùlùmí ìyá mi mo ṣe fẹ́ ṣe fẹ́ mo ṣe fẹ́ ṣe fẹ́ ṣe pé tí mo rí olúwa tó ìta ayọ̀dẹ̀ àti mi tóyìn kọ́mọ́ rò wí pé yẹ̀yẹ́ lọ̀rọ̀ mi o ìlú bọ̀bọ̀ ni tẹ́lu sí ìlú bọ̀bọ̀ ní kẹ́lù sí. olùwàtọ́yìn ọmọ rò pé yẹ̀yẹ́ lọ̀rọ̀ mi o ìyàrá ọdún ọmọ rò kàlónì tó bá kálukú mo ṣe bọ́rọ̀ tóyìn ló bá mi kẹ́gbọ́n mi yé abà mo ṣe pé ṣe pé mo ṣe pé ṣe pé ṣe pé tí mo wọ olúwa tóyìn yóò pé o. àti gbogbo táwọn ọkọ̀ tóyìn kọ́ládé ìyálóde ní gbogbo ọ̀pọ̀ọ̀pọ̀. Kọ́ládé Kọ́ládé ọkọ̀ tó ìkọ́ládé ìyálóde ní gbogbo. Kọ́ládé káwó abẹ́ni ní Akáyọ̀dé Kọ́ládé ọkọ̀ tó ìkọ́ládé tímọ́tímọ́ ti Tóyìn Kọ́ládé pàdí pàdí pàdí kòríkòsùn tímọ́tímọ́ kòríkòsùn látàyé alálùmọ́lẹ̀ tó fi dórí alálùfà sókè látàyé alálùmọ́lẹ̀ tó fi dórí alálùwá sókè ó yá káyọ̀dé kọ́ládé rọ́kọ̀tún ìkọ́ládé. ìyá lọ́jẹ̀ ní gbogbo best woman business of the year. ẹ̀kọ́ àjọ ti ọ̀gá mi papa ẹ̀kọ́ àjọ ti ọ̀gá mi ẹ̀kọ́ àjọ ti big brother mi ẹ̀kọ́ ẹ̀kú bẹ́ẹ̀ ṣe ti ọ̀gá mi lẹ́yìn bẹ́ẹ̀ fi ọ̀gá mi sílẹ̀ níṣẹ́jú kan yeyeyeye Káyọ̀dé Kọ́ládé ọkọ̀tún ìkọ́ládé ìhàládé ní gbogbo àpáàpá. Káyọ̀dé Kọ́ládé ọkọ̀tún ìkọ́ládé ìhàládé ní gbogbo àpáàpá. Aṣáájú Àgùndé ikú máa bá yẹyẹ kó máa lọ bẹ́ẹ̀. Àkàndé yànjọ́ máráyé pẹ̀lú Àkàndé mo tún ti dà rẹ̀ Ariamu lùdùn worldwide ẹni òdùmọ̀kọ ògbọ́dọ̀ sọ ṣe rí i pé bàbá lókè ló ń ṣe bẹ̀bẹ̀. èmi lẹ́ni ayé tí ò gbàgbọ́ lọ́pàgọ́ lọ́mọ bá ṣe bẹ́ẹ̀ ló wá dolú ọmọ mo tún ti wá di ààrẹ mo ń jọ lálá ọ̀nà wàhálà buwata ìlà ìlà ìyá yíyá sí èmi èmi ń jọ láláọ́lá wàhálà buwata ìlà ìlà ìlà ìlà. ọlá wípé kò ságbára kò sóògùn kan ṣé ò sọgbọ́n kan kò sálùmọ́ kọ́rọ́ yìí ṣe borí ọba. àkúndé àlòyìn lòun. àbáṣàkúndé ikú máa bá yeye, ọkọ tọ́lá ní ká omi àbẹ̀ní àbẹ̀ní àdèmí ogún oríire sẹ́kínà tù mí ayáta ṣáájú ayáta rí amúlòdùn worldwide sẹ́kínà tù ayá dáadáa làbẹ̀ní. ó ní láti pẹ́ lọ dẹ́dẹ́ ọkọ ó ní láti pẹ́ lọ dẹ́dẹ́ àlọ́ láti pẹ́ lọ ọkọ òun tó ní láti pẹ́ lọ́dẹ̀dẹ̀ obìnrin tó bá nírọ̀jú tó sì láǹforítì ó yẹ kó ní láti lérè tó lè jẹ sọ fún wọn pé aya rere làbẹ̀ ní lọ́dọ̀ mi aya rere làbẹ̀ ní lọ́dọ̀ mi o aya rere làbẹ̀ ní lọ́dọ̀ mi ẹ má nàbẹ̀ ni o ẹ má pàbẹ̀ ni o ẹ má sọ̀rọ̀ làbẹ̀ ní láìda. aya rere làbẹ̀ ní lọ́dọ̀ mi o aya rere làbẹ̀ ní lọ́dọ̀ mi. ṣé wàá ti di pé aya lálùbáríkà láyà mi aya lálùbáríkà láyà mi. ọba adékúnlẹ̀ mi ẹkùn kalẹ̀ adékúnlẹ̀ mi máa kà olówó nílùú kùúta bẹ́ẹ̀ ni ọlọ́run tó yìn mí wọ́n náwó ṣẹpẹ́ṣẹpẹ́ ọlọ́run tó yìn mí àjọ kí àgbẹ̀ mi mo kí ẹ kú dìde ọlọ́run tó yìn mí ṣẹpẹ́ṣẹpẹ́ o òyìnbó oníṣòwò tọ́lọ́ dálọ́lá ìyá alájẹ rẹ̀ rí ẹ̀ là bàbá àbábá ni ìyàwó tó gbé pawó wálé ìyá aláya ọ̀hún dáadáa làjọkẹ́ gbogbo yín lẹ̀ mọ̀ pé ìyá aláya wọn làjọkẹ́ gbogbo yín lẹ mọ̀ pé yàrá yà wọ́n làjọkẹ́ gbogbo yín lẹ mọ̀ pé yàrá yà wọ́n làjọkẹ́ gbogbo yín lẹ mọ̀ pé yàrá làjọkẹ́. àyàtàkọ́ lọ́dẹ kọ̀ọ̀fẹ́ yìí ó máa ṣeun alájà sànàtú mi asanat owó mọ̀dàmọ́ ní sọ́lá ìmúlẹ̀ ẹ̀tọ́lá nìkan omi ẹ̀tọ́jú lára bèbí mi lára balógun ṣe bọ́kọ̀ ẹ̀ balógun ni gbogbo ọmọ tó pátá ń kọ́. Aníbàlógun mà ní gbogbo wọn alájà sàánà tún fi ṣe o Balógun wọn ní méjì ọ̀tọ̀lá alájà tó ń jẹ́ Balógun Balógun èlé èpo èpo ṣàní ìwọ̀n tàtàn fi lówó dòdò Balógun ìyá mi èèyàn tásánà tún mo ní sọlá o mo dúpẹ́ dúpẹ́ mo kí n kú dìde tààrẹ. Àkàndé adé mi mo tún ti dàrẹ́ ọlọ́run tó yìí kí mi kórì ire ààrẹ gbogbo amúlùdùn worldwide ààrẹ gbogbo amúlùdùn worldwide ó ṣe aláwiyé aláwiyé ó máa ṣe ohun tó bá mi dá sí àwọn àlò fúlàní. alájà sanatu mọ̀dàmọ́ sọ́lá mi ẹ ṣètọ́jú alájà mi alájà balógun ayasilukú mọ̀nà balógun èèyàn tọ́lá ní ká omi ẹ̀gbọ́n dáadé tòrò mi ò ṣe tòrò ìṣòkò létí ìkọlọ̀ lọmọ yẹn tòrò amẹ́ríkà kọ́ nation tòrò ẹjọ́ èrò tó fẹ́ lọ sí amẹ́ríkà lọ lọ London adé tòrò lẹni tó lè ṣe o ẹ̀ẹ́ àṣẹ iná wá. ṣe pé ewo, lè wo èwo lè wo èwo lè wo èwo lè wo Ògèdèngbé Ògèdèngbé Ògèdèngbé Ògèdèngbé ó yà bàrà ó yà bàrà ẹ̀yin bọ̀bọ̀ ẹ̀yin bèbí ẹ dá sí àá Suboraji mi máa dá kànjọ́kànjọ́ ṣe Suboraji mi máa wò lẹ́mọ̀ràn bá ṣe àfijùkọ́ ní sọ́fíìsì àtọ́lọ́ńdá dókítà wáyídì burújì mo dúpẹ́ ó bàbá ti ní ìsìtúra mi ó ṣe ó ṣe Suboraji máa wò lẹ́mọ̀ràn bá ẹ̀rí police officer ṣẹ̀sì rí i pé pàǹlà lẹ́wù ẹ̀ tí kò láṣọ ẹ̀ ẹni tọ́lọ́pàá mú tó lóun ò gba oró òun ò gba kọ̀rọ̀ kó ṣáàtì dé tẹ̀sán ni kó èsùn kó jọ kó ṣáàtì. Súpò bàbá oníyàrá rẹ̀ o, ọkọ̀ ti tàbú mi bébí mi, olùmẹ̀gbọ́n tó ń jẹ́ Síkírù mi o, Síkírù, olùmẹ̀gbọ́n olùmẹ̀gbọ́n Síkírù, Síkírù, olùmẹ̀gbọ́n olùmẹ̀gbọ́n Síkírù, amọ̀ olùmẹ̀gbọ́n gbogbo barifa club ekuru kálẹ̀ látọ̀rí metron adẹ́tọ̀ òkùnkọ̀ tọ́lọ́ dálọ́lá ẹ bá ń gbájú aláṣàbí paris dèmi àṣàbí balógun bàbá baba jade jáde láti dublin tó fi dé lò ọlọ́run ẹ jẹ́ ṣe kábíyèsí ẹ jọ àdàbà àfihàn bá ń pa olówú láti kú ta tó tó bí ọ̀rọ̀ ọba ọba ọba ọba Adékúnlé mi màkàmà ọba màkàmà ooo. ẹ wo màkàmà ó tún lé ti dọ́ba ọlọ́run ọlọ́run ọba Adékúnlé sójà màkàmà olówú nílùú kúta èèyàn ta Arẹ́gbẹ́ Arẹ́gbẹ́ṣọlá tó ń jẹrà wùfù tó tóbi aró òwò lẹ fẹrí adé kàdé kó pẹ́ lórí kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀ pàwọlẹ ro sí mímí dìgọ́ọ̀mì dìgọ́ọ̀mì ọkọ̀ ti kẹ́mì Adékúnlé tó jẹ́ màgàmà tó tóbi aró ẹ̀ kàdé pẹ́ lórí kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀ ọlọ́run. ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run. ọba màkàmá o. lọ́jọ́ sì mo sọ pé tí màá ká máa bá dọ̀ba n ò ròyìn fara tí màá ká máa bá dọ̀ba n ò ròyìn fara. nísẹ̀yìn màkà máa ó dọ̀ba mo fẹ́ ròyìn fá màkà máa ló dọ̀ba n ò ròyìn màkà máa wá dọ̀ba n ò ròyìn fá màkà máa wá dọ̀ba o ọba màkà máa ó. ẹ wo màkà máa dẹ́kun lè ṣì dọ̀ba màkà gbẹ́gbọ́n nílé gbẹ́wọ̀n náà wà lóde ẹ má fòyà kẹ́ máa máa mi kan. tẹ́gbọ́n nílé tẹ́wọ̀n náà wà lóde ẹ má fòyà kẹ́ máa máa mi. ilẹ̀ alánú wà rojọ́. rojọ́ òní o a ó fòrò kó fa bàbá wọn kó fa bàbá wọn lẹ́yìn o la ó fòrò ó yá nílé tí balikísù àbẹ̀jẹ́ o. òyìnbó ní kọ́kọ́rọ́ mi àbẹ̀jẹ́ o èèyàn tó yin lọ́mọ mi bá ní kíṣù àbẹ̀jẹ́ o mo kí ẹ kí ẹ ọpẹ́ mi ọpẹ́ mi ni òyìnbó ní kọ́kọ́rọ́ èèyàn tí bá ní kíṣù àdùnní àdùnní adé ni ẹ lẹ́yìn ju ẹgẹ́ lẹ́yìn ju ẹgẹ́ mi àdùnní ó ṣe àdùnní bèbí mi beautiful baby ṣègìrì rasaki yóò ṣeun alábẹ́jẹ́ balẹ̀kẹ́ sùnmi òyìnbó ní kọ́kọ́rọ́ àmúlọ́mọ́ tó ti gbé pawó èèyàn alájà balẹ̀kẹ́ sùnmi aya ti tàdí sami múra imú gangan oyin lọmọ balẹ̀kẹ́ sùn ẹ̀yin láwo tí alájà bá ti mọ́ tàmí àdùkẹ́ àdùkẹ́ mi bá ti mọ́ tàmí ó ṣe ó àwọn tí balógun wọn gbajúmọ̀ wọn ń àwọn tí balógun wọn gbajúmọ̀ wọn daṣọ àṣẹ iná wa. oyin lọmọ ayé kan ló wà o ẹ jẹ́ ká ṣàyè. ayé àtàdì sábì Ibrahim oyin lọmọ bá ní kìsù èèyàn alájà bá ní kìsù mi bàlìkì ọ̀rẹ́ bàlìkì ọpẹ́ mi bàlìkì. Balikisu ọpẹ́ mi mi o kọ́kọ́rọ́ ṣàlọ́ ọmọ ta tó fi tó owó ṣe Balikisu ọmọ dáadáa làwọn. oyin lọmọ o oyin lọmọ oyin lọmọ alájà Balikisu oyin lọmọ o oyin lọ́mọ o alájà Balikisu gbogbo yín làwọn ti dúpẹ́ dúpẹ́ mi dúpẹ́ ṣáínṣáín. dúpẹ́ dúpẹ́ mi dúpẹ́ ṣáínṣáín. àdùnfí màmá dúpẹ́ dúpẹ́ cosmetics music records dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ mi dúpẹ́ ṣáínṣáín. àdùnfí bẹ́ẹ̀ mi dúpẹ́ ṣáínṣáín. ẹ jẹ́ ká lọ bá àwọn kàdíreke. àkúmẹ́rì máa wọlé máa bá ọkọ mẹ́rì àwọn ti first coronation àwọn ti first coronation àwọn ti first coronation àkúmárì ibi ọkọ tí lady Maria àbdọ́lọ́ ń dọ́lọ́lá mo dúpẹ́ bá ní gúúsù mi ò yín lọ́mọ aya tí Ibrahim mi Àdìsá o èèyàn tàdúbí màmá ṣàìṣàì yo àkókò adé mi ọkọ Màríà. àrírú ẹ̀rí àfi. ìwọ máa jẹ jana lódì mẹ́rin jó fún mi ìyàwó àákún máa jó fún mi ọlọ́run tó yìn máa wò lẹ̀ mọ́ra bá èèyàn tọkàn lọ́mọ tó jẹ́ àlù máa wò lẹ̀ lọ́la bébí mi lọ́la aláṣẹ tèmi bùtíkì èèyàn abẹ́ni tọ́lá nìka omi ìjókòó àgbà máa wò lẹ́hùn ìjókòó àgbà máa wò lẹ́hùn lè yọ mí ya sí mi ní yọmí sáyìn mi ọkọ lórí láti fàlù ní yọmí sáyìn di ṣáájú mi yọ tó jẹ ṣàmù sí mi ní yọmí sáyìn di wálé máa wo lẹ́wọ̀n àbá wálewálé àtiwá ti pẹ́tipẹ́ látàrí àlálùmọ̀lẹ̀ àdẹ̀síwá bámú tóbi náà àlálùmọ̀ọ́kẹ́. Ismaila ẹ máa wọlé bàbá gbẹjọ mi súnmọ́ ọ̀la Ismaila ìṣọ̀lá àdèmí wálé ó nà mí lọ́wọ́ ó tún nà mí láàgbo àṣìmọ́ lówó má dàgbọ́njọ́ kànjọ́ àfijú fashion designer wálé tún ti fàgọ́ sí mi lọ́wọ́ agójì méjì lọ́wọ́ mi agodi méjì lọ́wọ́ mi agowadi méjì lọ́wọ́ mi ẹ̀rí pé wálé máa lọ wálé bẹ́ẹ̀bẹ́ ni o bẹ́ẹ̀bẹ́ ni o. máa agowadi méjì lọ́wọ́ mi máa agowadi méjì lọ́wọ́ mi máa agowadi méjì lọ́wọ́ mi àmọ́ ṣá ọ̀rágà rágò àrógò rágà ẹni tí ò rágò. kéèyàn sago tipátipá àkọ́dé abasi àwọn agarago àtàwọn olóko rajà wàá tún rajà fún ẹ bẹ́ẹ̀ ni o ẹ jẹ́ ká lọ bá àwọn tàdíreke. ẹ̀sìn mi máa dàgbò ìjọkọ̀ hàn jọ mẹyọ ṣáìdì bẹ́ẹ̀ bá tẹ́lẹ̀ ẹ bá ń kí gbogbo ìjọkù àgbà lẹ́kọ̀ọ́ fẹ́ẹ́ dira àwọn iṣẹ́ gbogbo ọjọ́ já ẹ̀sìn mi ẹlẹ́kọ̀ọ́ ẹlẹ́kọ̀ọ́ já ẹ̀sìn mi èèyàn tà láti máa sùrù kára ó lè èèyàn ti imported mi imported àṣìmí.